يا قوم قولي الرحمن الرحيم الحمد لله الذي أرسل إلينا خير البرية وأتم نعمته علينا بالملة الحنيفية برأ نبينا يوسف عليه السلام من تهمة النسوة وزليخة والصلاة والسلام على صاحب النبوة والرسالة وآله الجواهر البهية وخلفائه وحذيفة وصحبه وأبي هريرة أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته akí gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin wa àti adàbẹ̀ olúwa wa subhanahu wa ta'ala òun náà ni ọba tí a ó máa bẹ̀ ní gbogbo ògbà àti ní gbogbo àsìkò wípé kọfẹsẹ̀ wa rinlẹ̀ sí àwa ti dúpẹ́ ti wa báyìí pẹ́sẹ̀ wa dúró ń ṣùgbọ́n kọfẹsẹ̀ wa rinlẹ̀ sí ọlọ́wọ́n bá kó kọfẹsẹ̀ wa nílẹ̀ sí lórí ọ̀nà súnnà nábíwa Muhammad sallallahu kó túbọ̀ tún fẹsẹ̀ wa nílẹ̀ sí níbi káfẹ́ràn àwọn sọ̀hábà lápapọ̀ kọfẹsẹ̀ wa nílẹ̀ sí láti bí pé káfẹ́ràn àwọn ará ilé àtúnwà ń bẹ̀ kó tún bá wa fún Abu Hurairah رضي الله عنه tún bá wa yọ́nú sí wọn lọ́tọ̀ kó bá wa ṣàlékún yọ́nú wọn kó san wọ́n lẹ́sẹ̀ rere nípa ẹ̀sìn Islam àwa mọ̀ pé kò sí ìṣẹ́jú kan nínú gbèsè ayé dáwà yìí àti kí ẹ̀sán rere fọlọ́ máa bá Abu Hurairah radiyallahu anhu lè escape ẹ̀ láàrin ìṣẹ́jú kan nínú ayé yìí kò sí ní ẹgbẹ́gbẹ̀rún láàdá ẹ̀sán ni ọlọ́mọ bá Abu Hurairah radiyallahu anhu àti tí ọba sí ìsìláàmù lórí ilẹ̀ mọ́lókù bí ìsìláàmù bá ti ń bẹ lórí ilẹ̀ Abu Hurairah máa kó ẹ̀sán òbítíbitì ẹ̀sán látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọba ń bẹ ọ fún Abu kọ́ àtàlẹ́kùn ẹ̀sán wọn sí wàá wù pé àwa náà fẹ́ràn wọn àṣẹ tó rẹ̀ ní kí fún wa náà nìyẹn bí ká fẹ́ràn wọn wá sàn wa náà lẹ́sàn rere jẹ́ káwa náà parí tiwa dáadáa gbogbo àwọn tí wọ́n ya ìyàkúyà nípa àwọn sàhábà radiyallahu anhu pàápàá jùlọ nínú ìlú tiwa dáwà yìí ti ṣe nàìjíríà yìí àwọn tí wọ́n ya ìyàkúyà tí wọ́n ti kó màkúrò nínú ẹ̀sìn yìí torí pé wọ́n ti tàkìtì ẹ̀sìn wọn wọ́n ti wó dànù wọ́n ti jáde pòkì wọ́n ti kúrò nínú súnà nẹ́bì sallallahu alaihi wa sallam wọ́n láwọn òsìtọ́ ọlọ́run má wọ́n láwọn òsìtà nẹ́bì má ó wá àwọn ọmọ wọn yìí ọlọ́run ọba kó bá wa sí payá ọkàn wọn o kò lè fúnlẹ̀ ọlọ́run ọba láti jẹ́ ká ń bọ̀ kí wọ́n sì gbà bẹ́ẹ̀ náà sì ni kò lè fúnlẹ̀ ọlọ́run ọba láti jẹ́ kí wọ́n wà ń gbogbo àwátá sí mànà ọlọ́run mọ́lẹ̀ ajáde ń bẹ́ o mo kí gbogbo àwọn elétò wa látòrí àwọn kọmití èyí tí olórí wọn ń jẹ́ malam eh, abu mutmainna ọmọ akọgun nílùú Òṣogbo àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹmẹ̀wà wọn lọ́kùnrin wọn àti lóbìnrin wọn mo kí yín ọlọ́run ọba ọlọ́run ọba yóò san wálẹ̀ sàn bákan náà mo kí àwọn tí wọ́n yàn ní adarí ìjókòó àwọn náà ni àwọn chairman mo ń gbórúkọ wọn lẹ́ẹ̀kan gbà mo ń bọ̀ wá mo ń akin àwọn méjèèjì bí akin bí akin lọ́wọ́ ní orúkọ àbí nínú sí wò ní akin àbí adé adé yínká mọ́sáàdì kó jọra wọn díẹ̀ díẹ̀ adé yínká bẹ́ẹ̀ adé yínká méjì náà musari kókò jẹra wọn a kí madam adéyínká muhammad jami ẹ̀yìndà ẹ̀yìndé kiri alaikun salam salamu barakata ẹ̀sìn ibi dáadáa lẹ́wà bákanáà mo kí madam adéyínká abdulrahman babatunde ẹ̀yìndé sí bàbá kan náà ló bí yín àbí ọkàn sápàdé ara wọn báyìí alhamdulillah ẹ méjèèjì ẹ sàgbèsè kan lẹ́yìn ẹ dìde lẹ náà tó dìde padà Ah, sẹ́ǹbí ma sí sẹ́ǹbí ma lọ àfa wa ń kọ̀ wọ́ tẹ́ ọ ń tẹ̀ ah, <laughs> naam ah, ẹ̀ sàdé nǹkan tó jókòó yí pé inú àwọn ọmọ yín ẹ̀ sọ̀kan nu wọn ní Abu Huraira ọ̀yà bisimilá ẹ̀ sọ ọmọ kan ní kejì ọ̀yà. máa sọ ọmọ mi kan ní Abu ọlọ́run ṣe ní rọrùn fún ti àwọn ẹlẹ́gàn àbójú wọn ẹ máa retí ọgọ́rùn-ún kọ la fẹ́ gbà lónìí àti olọ ẹjọ́kù ọgọ́rùn-ún Abu la fẹ́ bí lónìí one ó kéré tán ẹ tọ́jà ń kó ọ̀sọ̀

lónìí lágbára ọlọ́run Abu Huraira ọgọ́rùn láfẹ́ fi lọ́lẹ̀ eh, ọmọ tí ó máa jẹ́ Abu Huraira tí wọ́n sì jẹ́ nọ́mbà bí ọgọ́rùn láfẹ́ fi lọ́lẹ̀ lónìí eh, bi'idhnillahi ta'ala kámárì eh, tí rẹ̀ ẹ̀yìn tí ìsìnwá nínú social media wọ́n náà máa sẹ́ǹdì ẹ̀ sí wa pé ìwọ náà jẹ́bẹ̀ ká lè bá àkáǹtì gbogbo ẹ̀ papọ̀ nípa rí ṣùgbọ́n ọgọ́rùn láwà fẹ́ mú kúrò níjòkòtò ní bi'idhnillahi ọlọ́run lè ti fi chairman tìmílẹ́gbẹ̀ẹ́ chairman ti jókòó lẹ́kṣọ̀ ìtọ́bájọ mówú tá nà ń bẹ̀ wọ́n bá wa náà insha Allah ta'ala ọlọ́run ni, kí ní láti rí o wọ́n tọ́ dẹ̀bí mama náà má ọmọ ọmọ rẹ̀ sàn bẹ̀ mú lọ sọ́dọ̀ ọmọ ọmọ rẹ̀ asáfẹ́ gba ọgọ́rùn-ún àbúrú kò rẹ̀ rà rẹ̀ náà ẹ̀kọ́ tòní wọ́n ní ká ṣàlàyé nípa fadailu sahabi al-jalil abi hurayrata radiyallahu anhu wa raddu ala man ta'ana fihi min az-zanadiqati wa ghayrihim wọ́n ní ká ṣàlàyé díẹ̀ nínú ọlá tí ń bẹ fún sàábé wa yìí olókìkí yìí ẹni tó

ẹ má búyàn lè léyìn ike wọn bú ni eléyìn ike ń bẹ tí ń bú àwọn sàbí ń tiẹ̀ eléyìn ike ń bẹ tó jẹ́ sí pé sàbí Abu Hurairah jàmọ́ kankan wájú ẹ̀ táwa bá ti wá ń dárúkọ sàbí kan bàbá ti dárúkọ ẹ̀ báyìí dákun mọ́sà ahun o sàdúà fún wọn o bàbá bá sàdúà fún wọn bí ìgbà tó sàdúà fún rẹ̀ torí ju ọlọ́run ọba yóò san ọ lẹ́sàn rẹ̀ ọlọ́run gangan sàdúà fáwọn náà wọ́n ní àlàyé nípa ọlá díẹ̀ ọlá aṣọ díẹ̀ nípa ọlá tí ń bẹ fún sàbí àgbà yìí torúkọ wọn jẹ́ Abu Huraira radiyallahu àwọn nǹkan táwà gbéyàwó ń bẹ̀ ọmọ pọ̀ díẹ̀ ṣùgbọ́n ní sókí náà lára máa ṣe gẹ́gẹ́ bá àwọn Yorùbá tí máa ń sọ pé sókí ni ọbẹ̀ òkè àwọn àlàyé táwà gbéyàwó ń bẹ̀ a ní a máa ṣàlàyé kí lorúkọ wọn bákan náà a máa eh, orúkọ tí wọ́n ń jẹ́ kan tó gba ìsìlámù bákan náà orúkọ tí wọ́n ń jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ tí wọ́n gba ìsìláàmù kan a sàlàyé kúníyà wọn àlàjẹ́ wọn bákan náà nínú àwọn nǹkan dátùn gbéyàwó ní pé kí lọ́fà tí wọ́n fi pè wọn lálàjẹ́ nù ẹlòmí àmà jálàjẹ́ tẹ́lẹ̀ sí pé sábàbí kan ni ọfà kí ló bí a sàgbéyàwó ilé náà wò látara bẹ́ẹ̀ kí ni ìpìlẹ̀ lára pé ká máa pè èèyàn lálàjẹ́ ká máa fàlàjẹ́ sára orúkọ èèyàn kí ni sábàbí ẹ̀gán kí lè rún gba sẹ̀ríà tí wọ́n bá fi àbú sára ọkọ ènìyàn àmọ́ táwa ni bàbá tó bí Abu Hurairah radiyallahu ta'ala àmọ́ ní àwọn kan tá wọn kọ́ Islam àti bàbá wọn náà tí wọ́n ṣe islam àbí wọn ṣe bí wọ́n bá ṣe islam bá wọn ti sí ọmọ lúwo ni Abu Huraira nípìnlẹ̀ rẹ̀ radiyallahu anhu àmọ́ ilé wọn ilé ìbòlà Abu Huraira múlẹ̀ wà múlẹ̀ Abu Huraira wà radiyallahu ta'ala bóò lọ́lọ́wọ́n ọba ṣe tí wọ́n wọ́n funfun ní àbí wọ́n brown bí ti wáyé àmàwò tí wọ́n ní wọn gbọ̀n àbí wọn ní ìwọ̀n gbọ̀n èyí òun ogbà fáàtì fáwọn ọgbà náà tó máa gbọ́ tẹ̀ ń bẹ̀ ọdún wo ni wọ́n wọnú Islam àwọn ọ̀rọ̀ tó wáyé lórí báwo ni wọ́n ti wọnú Islam nínú àwọn kátàgbéyàwó náà ní wípé báwo ni brain Abu Hurairah ti rí gan ọpọlọ báwo lórí gan báwo wọ inú Islam báwo lọ́pọlọ yìí ti lẹ́yìn Islam kí wá ní sábàbí ẹ̀ ká ní pé brain ti ń lò tẹ́lẹ̀ ó yí Islam kí ló mú àyípadà wá àmàwò bẹ́ẹ̀ hadith tí Abu Hurairah gbà wá radiyallahu ta'ala ààyè nọ́mbà ẹ̀wò níwọ̀nba bákan náà àwọn ipò àwọn iyì àwọn ọlá tí bẹ fún Abu Hurairah nínú ẹ̀ a máa wò látara al-Qur'an nínú ẹ̀ a máa wò látara súnà nàbì sallallahu alaihi wasallam wo ni Abu wà pẹ̀lú sí máa ń sàtẹ́ ẹ̀wọ́ pẹ̀lú ni àbòmúra gidi si mima suuru tí wọ́n ní nígbà tí wọ́n ń wá mímọ̀ lọ́wọ́ tí wọ́n kíwú lọ́wọ́ lọ́dọ̀ sallallahu alaihi wo ni a ní orí wọ́n mọ̀ pé wò ní sùúrù kankan gbogbo báwo ni ayé ṣe rí lọ́dọ̀ Abu Hurairah tí wọ́n wáyé máyà ní àbí kéré ayé ta'ala èwo ló tóbi jù lọ́dọ̀ Abu Hurairah sí wíwá mímọ̀ ni àbíkára yí sí kárí ń tá jẹ ni àbíká máa rí mímọ̀ tá gbà Allahu Abu tí wọ́n há Kùránì tí wọ́n pé hadith ni wọ́n wà pẹ̀lú wọn ànábì Hurairah radiyallahu anhu qala tí wọ́n há Kùránì àbí wọ́n há Kùránì ó tó máa gbọ́yìn náà naam àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n jọ ń kíwú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ta ló jọ̀gá gbogbo wọn kí lọ́fà tí ẹni náà fi jọ̀gá lérí gbogbo wọn lẹ́yìn ìgbà tí abáyẹ̀yẹ̀ wò tán àátọ̀wá yẹ̀wò yìí pé ǹjẹ́ ní Abu Hurairah radiyallahu anhu ọgbára lé agbára bí àbò tó ń tọ agbára lẹ́yìn ẹlòmíì tó fún lágbára tán yóò ọ tí ọ àbí tó ní pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́wọ́ ládàbí ládàbí Abu Huraira pẹ̀lú ànìyàn bẹ́ẹ̀ náà ni ìfẹ́ tó kọjá àfẹ́ sí Abu Huraira tó ní sí ànìyàn wa Muhammad sọ́lọ́wọ́ bákan náà ìfẹ́ tó kọjá àfẹ́ sí Abu Huraira tó ní sí ará alẹ́ ànìyàn lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ onímọ̀ àgbà tán wọ́n tún wá jẹ́ olùsọ́lọ́wọ́ kódà wọ́n ju ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ sí pé kò nímọ̀ tó jókòó ti àǹsẹ̀lọ́n lásán lọ Abu Hurairah báwo ni radiyallahu anhu báwo ni wọ́n ti ṣe pẹ̀lú máa wọn ṣe wọ́n lò bí lọ́mọ̀ pé ìmọ̀kánwà àwọn ìmọ̀kánwà tó jẹ́ sí pé àwọn ìmọ̀ tá a kọ́ tó jẹ́ sí pé iṣẹ́ àṣegbọ́ rẹ̀ la fi kọ́ ló mú wá fún wa ẹ̀yìn náà lásọ̀ tí èèyàn bá kí ó tó kọ́ran èèyàn tó mọ̀ràn èèyàn tán tó bá tún kí àwọn nǹkan tí wọ́n sọ pé ó tún dáa báyìí ó tún dáa báyìí ó tún dáa báyìí báwo ni Abu Hurairah ti ń ṣe pẹ̀lú rúùmù abẹ́ tí wọ́n tún lorú eléyìí náà ni àbí wọ́n ní eléyìí kúkú sọ̀rọ̀ èèyàn ipò tí Abu Hurairah radiyallahu anhu tí wọ́n wà pẹ̀lú ya wọn inú àwọn kò inú àwọn ròyìn tábọ́rọ̀ ròyìn wọn ìmọ̀ ọgbọ́dọ̀ jẹ́ òbí sì débi pé kọ̀ wà ní fún òbí ẹ̀ ní ráìtẹ́ ipò wo ni Abu Hurairah wà sí ìyá wọn radiyallahu ta'ala anhuma ẹ̀rọ ọmọ pé ní ọlá tí ń bẹ fún Abu Hurairah ni

tí wọ́n rí pé ọ̀rọ̀ tí ń bẹ lọ́dọ̀ ẹnì kejì mi yìí ya ọ dájú ju tọ̀dọ̀ tèmi lọ ǹjẹ́ ní wọ́n step down rí bí ẹni tá a ròyìn pé ìmọ̀ yí pọ̀ ǹjẹ́ ló tiẹ̀ gbà wípé a òótọ́ ni ní tí mo wí kódà tó ń tí lágbájá wí àtúwò tí èèyàn bá ṣe bá ní ọlá ní fún rẹ́lùmí ọ̀kà yẹn kọ́lá orùpá bùkù ní ọlọ́rin kìí sábò kọ gbà pé tí mo wí kódà ǹjẹ́ lágbájá wí lọ́dájú tí mo wí lọ ọlá ni nínú àwọn kan tágbé yẹ́wò o náà ni pé bíyàn bá ti wulẹ̀ kọ́ sáyé tó yóò kù náà ni ṣé wọ́n kú ní àbí wọ́n kú wọ́n ayẹ̀wò ni wọ́n kú sí radiyallahu ta'ala anhu ni wọ́n ti wọ́n sí radiyallahu ta'ala sàárè wọ́n wà radiyallahu ta'ala ta àgbà òkè mìta fẹ́ gun náà ni pé kí ti ẹ̀ làwọn ará abírí tí wọ́n fi ń bú Abu Hurairah náà ẹ̀yìn bàtí àbá dáa tó báyìí kẹ́nìkan tó ní èké ìbúlókù tó ń fẹ́ ṣe ọ yẹ ká mà kò rí nǹkan kan kí ni ẹ rí gan kí ni mú mú wá fún wa yí pé tó o bá ti wò dáadáa tó bá jẹ́ sí pé ìlara ní fi ń bínú rẹ ìjà alára ò lè parí o tó bá jẹ́ sí pé ìlara inú ètò ayé gbogbo wa ti kíbi tá a ti rí ká ti máa ṣiṣẹ́ a gbọ́dọ̀ ní onílara tó o bá ti wá mọ̀ pé ìlara lélẹ́yìn ń jà mọ́kà fún o sáàmà wò bí wèrè ń tiẹ̀ ní pé ọdẹ orí ń dà láàrùn bọ́ bá bú ọ kàkún pọ́ kí ọ ni ẹnu bó ṣe kàkọ́kọ́ ń kí ẹni ó ti fún ní abẹ́rẹ́ oró gidigidi orí rẹ̀ ó tó máa gbóná sí ìjọ ọba dá lóhùn ìjọ náà ló ń tù lára àwọn ẹni wọ̀nwọ̀n yìí kí ni wọ́n rí tí wọ́n fi wá rọ ọwọ́ sí Abu Hurairah radiyallahu anhu kí làwọn ìpìlẹ̀ wọn gan aṣọ bíi mẹ́rin àbí márùn-ún nínú àwọn ìpìlẹ̀ tọ́fà tí wọ́n fi ń bínú Abu Hurairah radiyallahu àwọn arẹ́sẹ̀ wà á gbé kí ni ìbínú wọn gangan kí ni wọ́n sọ gan ó tún nǹkan bí mẹ́rin ṣùgbọ́n òpónú ti nàìjíríà wà nílẹ̀ yorùbá ń bíbà ń tiẹ̀ ẹyọkan lọ́rọ̀ mọ́ méjì ẹyọkan tó ti báwo la dìkì ìṣẹ̀lẹ̀ á pọ̀ tó báyìí ó sì lè wá ha àdìkì ó sì kí tọ́pọ̀ tó báyìí a ó dájú pé àwọn àgbélẹ̀ wọn gbogbo àdìkì yẹn bírí nìkan ti wá gba gbogbo nǹkan báyẹn ìntọ́ra máa nù yẹn bó ti gbé kalẹ̀ á máa gbọ́ padà ẹni tó bá ní fídíò ẹ̀ lọ́wọ́ àbí ọ́díò ẹ̀ lọ́wọ́ òun lọ báyìí ní òtí ẹ̀dá rárá ó ní pé ó ní Abu Hurayrata radiyallahu ta'ala anhu ó ní alátẹnujẹ ni wọ́n ẹnu mi sì ń lẹ́nu mi àti ṣe hìkáyà rẹ̀ gan wọ́n àwọn ó ní bá bá bàbá ẹnìkan a rọra sí aṣọ lórí ẹ̀ pé bọ́ bá jẹ́ sí pé àbú rẹ̀ ni o àbíwọ̀ gan ni alátẹnujẹ àmàwò ó tún fi mú jẹ náà <laughs> mú yóò báyìí lẹ́yìn eléhun gbogbo wa tá wá jókòó a wà ṣàgbéyẹ̀wò àwọn nǹkan kọ̀ọ̀kan láàrin ara wa jàmáà òun náà ní wípé kí ni àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ kọ́mọ́jẹ̀pá wa gbọ́tàn lásán èyí táwọn mọ̀ lọ sílé Eh, ó tún nǹkan bí 20 àbí 25 tó wà ń bíbà ṣùgbọ́n mi ò ní kà fún yín ẹ̀yin náà rẹ̀ máa bá mi ẹ̀ máa wí ẹni tí ẹ bá ti wá wí tí mo bá ti kọ́ọ̀lẹ̀ màá máa máa kẹ̀kẹ́ ẹ ti wí náà torí a fẹ́ tàfáàlù kí gbogbo ọwọ́ ti kíni kájọ participate ká mà pa fọkàn sí ló fi jẹ́ sí pé dákun múra gbogbo ẹ̀ ń bá mọ àǹfààní kan tó gbà dáadáa á ní gift ká fún un Hmm, kílẹ̀ kọ́tà rí kọ́ lára gbogbo ẹ̀kọ́tà kọ́ látà àárọ̀ yìí lára Abu Hurairah radiyallahu èyí ẹ̀kọ́tà wa kọ́ ni yọ́ àmọ́ jẹ́ ìyẹn làwọn máa jù lọ lé kò ní jẹ́ sípa gbọ́ history ànábì lásán kábẹ̀rẹ̀ orúkọ لما كان أبو بكر رضي الله عنه ممن عاد إلى مكة أول حياته ثم عاد في الإسلام هذا قول إسماعيل ni orúkọ Abu tó jẹ́ sí pé wọ́n sáyé méjì wọ́n ti kọ́kọ́ sáyé kí tó dé tọ̀dọ̀ wọn lẹ́yìn ìgbà náà wọ́n tó wá sáyé padà nígbàtí wọ́n gba islam ó sì dáwà lójú tákà yí pé nígbà tí wọ́n ń sáyé kí wọ́n tó gba ìsìláàmù yìí wọ́n ọ̀ máa pè wọ́n ní olúndù àbí wọ́n sàfihàn lórúkọ náà ní orúkọ òwò ni wọ́n ń jẹ́ before ìsìláàmù bákan náà orúkọ òwò ni wọ́n wá ń jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n gba ìsìláàmù náà orúkọ tí wọ́n ń jẹ́ before kí wọ́n tó wọnú ìsìláàmù náà ni abdushams ẹ̀rí bí kèfèrí ẹ̀sìn tí ọba ti jẹ́ sin Islam ìwọ́tọ̀ ọba ń sí ọfẹ́ ọkọ̀ ọyẹgọ̀ ọfẹ́ ọkọ̀ ó sì kíni ọyẹgọ̀ ẹlòmíràn máa wọ gbogbo olú ti wájú pòfẹ́sọ̀ ń bẹ́nu wọn bẹ́ẹ̀ ni yóò bí èfè gẹ́gẹ́ bí ẹ̀gọ̀ láwọn nǹkan kan tọba ní pòfẹ́sọ̀ ní ìsìn tí èsì mùsùlùmí tọba fẹ́ jẹun ẹ̀dáhùn kí ni yóò fi jẹun ọwọ́ wo ọwọ́ mọ́pù lálàáfíà láàrin táwà ọwọ́ òsì láàpù kó lè bá àtòsìkù náà ni sẹ́ni pé agọ̀nù láì fẹsẹ̀ kí ọ̀rọ̀ ọlọ́run kí ọ̀rọ̀ ànábì wọ́n fi làkàì sẹ́ǹsì rẹ common sense yẹ kọ́ sọ fún ọ wípé ọwọ́ òsì yìí náà ló fi bọ abẹ́ rẹ nígbà tó ń ti gbá tó ń ti gbá lọ́wọ́ tó ń ti ìyàwó lọ́wọ́ sọ́wọ́ náà láàyè ká máa mú lọ sẹ́nu bá ọwọ́ náà ló kì bọ́ mú ẹ tó ń rí mú yóò sì wá máa káǹtì nǹkan ẹgẹ́ bí civilization pé ọ̀làjú ni kọ́mà fọwọ́ sí kọ́mà fọwọ́ sí jẹunbá sẹ́ẹ̀rí pàgọ́n fìyìn ọba nù lọ́jọ́ ká máa sọ wípé gbogbo ẹni tí ọba ṣe Islam a máa rí àgọ̀ rẹ lára rẹ bó ti wulẹ̀ kó ṣe tó àgọ̀ rẹ wà lára wọ́n wá sọ tàbí àgbà yìí kó tó di gán gba Islam ó kọ tí wọ́n sọ wọn ni Abdul Shams ẹ̀rá fún kí ni tó máa Abdul Shams ẹ̀rú oòrùn ẹ̀rú kí ni abdulkamari náà bẹ̀ ẹ̀rọ òṣùpá abdullata abdulkinikan abdulmana ìyẹn láti máa sọ lákòókò tá a wà yìí gbogbo bí tọba ti rí abudu bọ́dáadá o tọba ti rí abudu tí wọ́n tó jẹ́ pé ó kọ sí ní abudu yẹn tí n ti ń bẹ lẹ́yìn ẹ̀ ọ̀bá ti jẹ́ orúkọ ọlọ́run yà parẹ́ kọ̀ mọ́jẹ̀bẹ̀mù náà jẹ́ ẹ̀mọ́ ni ìwé ẹ̀tọ́ wà láwùjọ wa ẹni Abdulmutalib Abdulmutalib ah, mo rò pé ah, bóò bá ní lẹ́gbẹ̀ẹ́ ó ní ní iwájú ah, pé tàdúbí Abdulmutalib ó ní ẹrú Mutalib èèyàn nísìnyí jẹ́ Mutalib òun náà tó ń jẹ́ Abdul Muttalib irú ọkọ̀ báwọn kìí tó kọ́ yẹ ká máa gbà láàyè nẹ́ẹ̀sì àwọn ọmọ yìí wọ́n sọ ẹni yìí sàbí àgbà yìí kó tó ti gbé wọn bọ ní Islam wọn lórúkọ wọn jẹ́ Abdul Shams wà lámà Aslam nígbà tí wọ́n wá gba Islam anábì wá yí ọkọ̀ ń padà sallallahu alaihi wa sallam yẹni pé ìpìlẹ̀ ní ká máa yí ọkọ̀ tí ò bá dára padà nínú ṣẹ̀ríà wọ́n yí abdu shamsi padà sí rahman àmọ́ yí ó kọ padà wọn bọ́ọ̀bá yí padà náà wé yí yí padà ní pípé àǹjẹ́ ló sí yí padà náà ó ti yí sí dáadáa afidafis lọ́kàn ara àti lásán ó ti yí padà náà kì í wá sí jẹ́ ti abdu nìkan ẹlòmíì ògùnmú yìí wá lókọ rẹ̀ di ọlọ́run mú bọ̀ bá lẹ́sìn mú ìwá náà ọkàn díẹ̀ ní máa pọ̀ mú ìwá ẹ̀sìn lè dámù nǹkan wá fún rẹ̀ ọlọ́run mú ìwá àwọn gbogbo amú ìwá mú ìwá ti ń bẹ láyé tọ́ ọba ẹ̀dẹ́lẹ̀ dáadáa ọmọ pé ó ní kan mú ìwá mú ìwá mú ìwá ọya mú ìwá ìwọ́n kan pa ní ti ń wọ́n wá yí padà wọ́n sọ pé ó kọ rẹ̀ ọmọ ẹjẹ́ Abdulrahman lẹ́nàhù láyé jùzú náà lẹ́yìn ìgbà tí wọ́n gba ìsìláàmù tán orúkọ wọn tá a wá wí ní wọ́n ní bàbá ẹjẹ́ kí wọ́n délé rúwá náà mi wá láti sáàlá Ah, ìpìlẹ̀ Abu Hurairah radiyallahu anhu àwọn àwọn wọn ni wọ́n kìí fún àyà àsàkánbẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá tó jẹ́ sí pé àṣà tí ṣẹ̀rẹ́ àti báàkì wọ́n ti ń sí kí ìsìláàmù tó dé ìsìláàmù wá báàkì òun náà ni pé wọ́n kì í gbàgbé ìran wọn wọ́n lè ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n lè bá àmọ́ wọ́n ṣe máa da ìdí pọ̀ ni tábà pé ọ̀pọ̀lọpọ̀ wa pé ká dìde nìsín bóyá ṣe a máa tó jókòó náà náà ní dìde ńlẹ̀ bàbá dákọ bàbá rẹ márùn ẹ̀ lè sọ ẹ̀ tó bẹ́ẹ̀ ohun tó bàbá rẹ márùn ìpele márùn tipátipá láti rẹ̀ ń tọ́ màmá pé èmi lọ́mọ lágbájá ọmọ tàmàdò ọmọ làkàtẹ́bì ọmọ dóòlà ọmọ kìnnìkan ó lé mẹ́wàá ní kọ́ dákọ̀ 15 yọ ọmọ kékeré ọmọ ọdún méjìlá ẹ̀ ana ah, ibùnú kìnìkan fúlàn ibùnú fúnìkan ibùnú kìnìkan yọ ká fún ọ. sùmáwa àmà sùn sùmọ́ kò sí ìbọ́ tó bá bọ́ fáwa ẹ má jẹ́ àjọ bọ́ fọmọ tiwa sórí ibi wọ́n òun bẹ̀rẹ̀ rẹ̀ kó gbé sẹ́nu àwọn ọmọ ẹ̀ kí orúkọ torí pọ̀ ọ̀kọ́ ló kọ bàbá ṣe àfihàn bàbá bàbá rẹ̀ láyé ní ọmọ kọ bàbá rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ ìsábà gbá grandpa rẹ̀ láyé bàbá tètè máa ń kú jù yà lọ àbí <laughs> ẹ̀yin ọkùnrin ẹ fajúro ẹ má fajúro súnà ọlọ́run nìyẹn bàbá tètè máa ń kú ṣáájú ìyá lọ́pọ̀lọpọ̀ ọgbà àbí mọ̀sáré pé ẹ̀mí àbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ náà tí mo tó dàgbà báwọn ọ̀rẹ́ gbà òun ò ní bàbá mọ́ oṣù máa ìyá sí fẹ́kù tọ́ ibi tá à ń lọ ni wípé ìgbà tí lọ́ọ́ bẹ́ẹ̀ nì òun náà ni pé mímọ́ ma ìran mímọ́ ma ìran bàbá ènìyàn pé bàbá rẹ bàbá rẹ bàbá rẹ bàbá rẹ inú nǹkan tó dánú ṣẹ̀rẹ́ àná àwa náà lè bẹ̀rẹ̀ sí pọ́nrátìṣẹ́ kákọ́ àwọn ọmọ wa pé ìwọlọmọ lábájá ìwọlọmọ lábájá ìwọlọmọ lábájá ọmọ lábájá ọmọ lábájá tó bá ti dàgbà kó tún pa ìtàn náà fún kíni ọmọ ìpìlẹ̀ náà tọ́bá ti bá ń fún ọ parí kí ni ọmọ lọ náà àwọn tó bá jẹ́ sí pé ìdílé wọn bá jẹ́ ìdílé ọlá àwọn òtí ẹ̀ ní má bàbá bàbá wọn lọ ṣùgbọ́n tí àbá wá ní ìdílé ọlá yálà ọlá mímọ̀ ní àbọ̀lá táyé lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa kíp ṣùgbọ́n èèyàn mélòó wá lọ́wọ́ ní ìdílé ọlá majority wa miskin gbogbo wa àwọn gbàgbé ìdílé wa so àwọn Abu Hurairah radiyallahu anhu òun ni wọ́n kì ìdílé ni wọ́n wá ìlú wọn ibi tí wọ́n ti wá kí ló kọ́ ẹ̀ alì Yaman Yaman ní o tí kápítà rẹ̀ ń jẹ́ Sànáà ah, Yaman ẹ̀sà wọn bí Yaman Yaman ibẹ̀ ni wọ́n ti bí wọn tí wọ́n ti wá radiyallahu ta'ala anhu mhm, kùnìyẹ́tò اشتهر أبو نعم nínú àwọn orúkọ ìròyìn tí wọ́n ń jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ orúkọ wọn fẹ́ Abdulrahman ni wọ́n ní àwọn ìròyìn kan tó jẹ́ sí pé a ń fi àbú síwájú àwọn ẹlẹ́kọ̀ọ́ a máa pè ní kúníà gbogbo ń tí àbú àbí ibnu àbí òmù bá ti ájú ẹ̀ la máa ń pè ní alkúníà àwọn náà sì ilẹ̀ yorùbá àwọn náà máa sọ pé bàbá bàbá alágbájá <clears throat> ìyá sàmọ̀dù bá sọ pé bàbá kínní kan kú ní yàrá ọ̀dà torí wípé lárúbáwá máa ń lò láti fi pọ́n àyàn èyí lò láti fi tàbùkù ènìyàn wọ́n ní kí ni bàbá Abu náà ni wọ́n yìí wọn Hùráírà yìí gbólóhùn ni tá a mọ̀ pé èèyàn ò lè máa jẹ́ Hùráírà èèyàn fi wáyé pé èèyàn lè jẹ́ àbùn tí kìí ṣènìyàn èèyàn sì lè jẹ́ àbùn tó jẹ́ ènìyàn torí wípé ìpìlẹ̀ ni pé hírù àbí Hùráírà àbí hírà kìí ṣènìyàn kódà ìkánná àwọn ọmọ àwọn obìnrin Sa'id ibn Musayyib àwọn Musayyab rahimahullahu ta'ala ó lọ́fẹ̀ àwọn bímọ ẹ̀yà ṣe bẹ́ẹ̀ sàfitì wọn sí àbú ọmọ wọn tẹ́ wọ́n sàfitì wọn sí àbú kìíní kan tí wọ́n mú lọ́wọ́ káàkiri òun náà lọ fẹ́ pàtàkì fún àtọ́fà o torí pé ẹnu oníkàn náà láyé pàǹ tí dùn o àhẹ́ kí ni wọ́n wí. في كم في كم قرآن رسول الله صلى الله عليه وسلم قال فيه ما هذه فقلت هرة oníjọ́ kan ń gbé Abu Huraira radiyallahu anhu ó kọ rẹ̀ náà wọ́n ń pè jọ náà Abdurrahman náà ní jẹ́ jọ náà ẹnìkan ò sí sí oníjọ́ kan ń gbé ológbò kan sínú báàgì àwọn ìpolóngbò tí ò ebi para Nàìjíríà ẹlòmí tó ń jẹ láàrọ̀ láàrọ̀ o tún wá oògùn débi ológbò ah, ebi wo lọ pa ọ tí ọ̀pọ̀ àwọn sọ̀hábà nàbẹ̀ rọ́bì ọ̀la àná ah, ọba dáwọn ìlú yẹn àwọn ológbò tí wọ́n máa bá ọ ṣeré ọkàn rẹ̀ ọba lẹ̀ mú sílẹ̀kùnjọ́ kan lẹ́nu ọ̀nà ni ológbò méjì mọ̀ bá mẹ́ tí mo fi sílẹ̀kùn tí mo fi wọlé tí mo tún fi lọ bí mo lọ tí mo fi dé wọ́n àdìdé wọ́n sùn ni akọ àti abo wọ́n sùn lọ ni wọ́n ò gbòrí ó tọ́gbọ̀ báyìí pé ah, ìwọ́n ń jẹ ọba ti yọ báyìí ní yóò ti ta fún ẹ ẹ̀rọ epo ti mọ̀ pé sòǹdókò ló kọ̀ rẹ̀ ń jẹ. nínú ẹranko táyì pa táyì sí ìta ẹ̀bọ́n ni àìpa àìsí ìta nínú wọn ní kíni ológbò wa nínú ẹranko táyì lé táyì sí ìdúnkòkò mọ́ iná ní kíni wà ológbò wa bó bá wọlé rẹ̀ dákùnmọ́ lè fún lóúnjẹ máa tọ́jú ẹ̀ tí ọ̀bà lólówó tó bá sì lólówó lọ́tọ́ bá ti jẹun tán fọ́mọ àlọ́jú ojú wa Abu Hurairah ló ń fi ológbò sínú báàgì òun tá inú àpò àpò ló ń fi sí òun ló lóńgbò yẹn fẹ́ máa fi ṣeré ni èyí tí ìtumọ̀ fi ṣeré ni pé kìí ṣe pé à ń ṣeré pàbí sí ṣùgbọ́n bébí bá ń pààyàn gbà míì náà ṣe mọ̀ bá ní nǹkan fi pawọ́dà yóò ní fìlè ibi tó nǹkan

lójú ẹsẹ̀ ní ànábì bá pè ya abá hùrà bí ti gbà ń ẹ á máa wo ntí ò yẹ́lò mí nìyẹn pọ̀nlé látara mùsùlùmí tí ọmọ lárúbáwá <laughs> látara tani látara àbúrò bọ́ bá ti bẹ̀rẹ̀ kí wẹ́wẹ́ máa gbé bàbá olóògbò kékeré bàbá kéré kankan kan máa wí fún àwọn náà ti mọ olóògbò náà ni ẹ olóògbò di ẹranko àpọ́nlé ó ti lápọ́nlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún wá gba yìí sí ní tù sàbí àgbáyé rọ́dí aláhùn عن عبد الله بن رافع قال قلت لابي هريره لمن سميت بابي هريره قال لما اقتنيت بأبي هريرة قال أما تفرق مني لطيفة لطيفة تمفهم مهمة اسمها لطيفة لا يعني هنا نقول أنفانك تدو تسيوي تسيتوت látàrí olóògbò tí a ń sọ̀rọ̀ pẹ̀lú Abu Hurairah radiyallahu anhu Abdullahi ibn Rafi' ó ní mọ́sọ fún Abu Hurairah jọ kà mọ́sọ fún àfáà rẹ̀ ní Abu Hurairah òníwà Abu Hurairah radiyallahu anhu lima kìtàní ìdàbí àbí ìhùrẹ́ra ọmọ tí ó ń bí bàbá léèrè pé ah, mo fẹ́ mọ̀ lónìí o ẹ pàtà fún mi kí ló fàtẹ́ fi ń jẹ́ àbí ìhùrẹ́ra ẹ máa wo mo wá ní làpífà tí mo lọ́wọ́ ń bẹ̀yẹn ni pé àbí ah, ìhùrẹ́ra ò tètè dá lóhùn wọ́n bí ọba rẹ̀ àbí ìhùrẹ́ra ní àbí ìhùrẹ́ra wa ẹ̀ pọ́n ìtumẹ̀ mi

ǹtẹ́ mọ̀ pé ó lè béèrè béèrè yẹn lóòótọ́ ó ní ráìt ṣùgbọ́n ọ̀wọ̀ òbí ọmọ wọ̀ yẹn pé àà ah, ah. yẹn wà mọ̀ pé àà ah, kí la sọ kí la wá kí la sọ débẹ̀ yẹn tó fi ń béèrè pé <laughs> ẹni tí ń béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ Abu Hurairah kò tí béèrè nǹkan kan tájọ ní límọ̀tẹ̀ ìtànẹ́tà àbí Abu Hurairah ó rí nǹkan mi béèrè àwọn mo fi

ìtumọ̀ kí lọ́bà tó fi di àbú hùrẹ́rà rẹ̀ àbú hùrẹ́rà wọn sọ̀tàn rẹ̀ fún ọdí ọlọ́tàn tẹ́m̀bí alásìlò fìlìkúnìyà wọ́n ní tẹ́mà bí wá lè rẹ̀ pé kí ní fi àbúsára ó ènìyàn tàbá fẹ́ pè si à ń lò láti fi pọ́nlé ni àbá ń lò láti fi sọ̀rọ̀ lásán ordinary náà ń pè náà Eh, adam wípé àtẹ̀kìrín látànà kòsù gbogbo ibi tí pítà bá ti fi àbúrú sí yá ẹni lẹ́mìpọ̀ ọ̀fẹ́ respect ń tọ̀nà gbogbo bí a bá ti pé àbú nkankan afẹ́ pọ́ntìn lè tí wọ́n bá ti wá lò ó tó bá jẹ́ sí pé kọ̀sápọ̀n lè ń bẹ̀ ìyàfilẹ̀ mọ́lòmọ́ tàbí láwùjọ rẹ tẹ́ torí àbúti yáyá mú tirẹ̀ báyìí gbogbo yẹn náà làbú báyìí nìsí kọ̀tà pọ̀lẹ́ tó nǹkan bẹ̀rù náà àbú tí ọba ti ní àpọ̀lẹ́ mọ́lù láwùjọ tó ọba wà mọ́ tí ọba ní àpọ̀lẹ́ láwùjọ tó ọba wà bisimilà máa lọ èròǹgbà àbú nínú ṣẹ̀ríà òun náà ni kí wọ́n máa ni.